ṣàlàyé fún wọn wọ́n ṣàlàyé wọ́n ṣàlàyé fún wọn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 ọdún 2021 ẹ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adéjọkẹ́ pákàrè lórúkọ mi ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí ètò ká ṣàlàyé. ẹ káàbọ̀ sórí ètò yẹn jàre ní lọ́jọ́ friday ẹ ti mọ̀ pé tó bá ti dijọ́ friday inú adéjọkẹ́ máa ń dùn ní tọ́lọ́pọ̀lọpọ̀ wà mẹ́ láti èní ni bó bá ṣe ń parí ètò báyìí ó ń bọ́ sí kan ń kú òní kan ní bẹ́ẹ̀ ni ọláyínká afọlábí lorúkọ tèmi ẹ káàbọ̀ sórí ètò yẹn lẹ́ni friday ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. mo ní kó má jẹ lọ́sìn because friday ọjọ́ ayọ̀ ni ìlàkọ́ fi gbé ìdùnnú ìwọlé èyí <laughs> tí kíkẹ́ <laughs> kí ló ń jẹ́ náà Okike Chinyere hmm. eh, ó wà nínú àhámọ́ ó wà nínú correctional center eh, ó wá jáwé olúborí idanwo. Eh, ìdánwò ẹ̀kọ́ ẹ̀ ní NAN University hmm. Nigeria Open Abi hmm. National Open University of Nigeria ó jáwé olúborí. àbí <laughs> ìgbà tí mo ti ẹ̀ka tí mo ka ìròyìn yẹn mo wò pé ọmọbìnrin yìí àkọ́kọ́ ni wípé bóyá ká sọ wípé nǹkan ọ̀rẹ́ ni tó fi lọ síbẹ̀ Mm. ìyẹn àkọ́kọ́ àwọn tó dẹ̀ sọ́nà wọ́n jẹ́ kó yé wa pé wọ́n ń sọ fún wa pé pé o lọ sí àhámọ́ mm. fún ìgbà díẹ̀ kì í ṣe òpin ayé kì í ṣe òpin ayé ẹ̀kọ́ ńlá ẹ̀kọ́ ńlá ni bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé fún ìdí kan tàbí ìkejì téèyàn bá wà níbẹ̀ tó mọ ohun tó ń ṣe tí kì í ṣe pé o kàn rò ó pin pé ah mo ti lọ síbẹ̀ bóyá ní nítorí ìwà ìmọ̀ nǹkan tó gbé débẹ̀ àmọ́ bọ́n ti ẹ̀ sọ. bó ti jẹ́ nǹkan tó mọ̀ náà ni mm. ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ká irú mi ló wá bọ́ síbí wọ́n ti rò pé òpin ayé nìyẹn fún wọn in fact ìgbà tí mo ka news yẹn ó jẹ́ ohun ìwúrí gidi gan gẹ́gẹ́ bí Adéjọkẹ́ ṣe sọ ọmọ yẹn lè wà nílé gan kó má ní afọkànṣe afọkànṣe mm-hmm. láti lè ka ìwé débi lé ojú ẹ̀ ṣùgbọ́n bóyá nígbà tó dé inú àhámọ́ yẹn ó wà wò pé ah mo ti mo ti mo ti já àwọn òbí mi kulẹ̀ jẹ́ kí n tún wá mú orí wọn wú. ọ̀rọ̀ ronú pé wàá dà mhm. torí Jésù gan sọ Ọlọ́run gan sọ ó ní pé bí kò ṣe kó ronú pé wàá dà ó ní ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹni tó ń ṣiṣẹ́. ló yẹ ká máa káwọn èèyàn tó wà nínú àhámọ́ kí wọ́n máa bẹ̀ẹ̀ ni kán fi wò ṣe mm. àwọn kọ́ṣe gidi torí ohun ìwúrí ni. ẹlòmíì gan lọ síbẹ̀ àní tó bá ti jáde mm. a tún lọ ṣe àṣemọ́ṣe a tún padà síbẹ̀ a náà lọ sinmi ni <laughs> kì í ṣe correctional center ni wọ́n pè é mm. kì í ṣe Chinyere nìkan ni Chinyere àbí Chinyere Okike Chinyere ó gba ó kàwé ó kẹ́kọ̀ọ́ gboyè nínú. No, peace and conflict resolution hmm. ohun tó gba tó kàwé lé lórí hmm. òun nìyẹn kì í wáṣọ nìkan ó dàbí hmm. gbogbo wọn mẹ́jọ ni wọ́n gbogbo àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan in fact bí ó bá yẹ kó wà ń ta gan tó bá ya fọ́tò yìí wọn ò ní bá tó ẹ pẹ́ àwọn òbí ẹ̀ lọ́wọ́ mo lè fẹ́ bá wọn pàdé hmm. ẹ pé o bá sọ pé ibi tó lọ orísun báre lọ́lọ́ bí àdúgbò kan hmm. nílùú èkó ni àbí Ondo state ló wà ní ó wà lẹ́kọ̀ọ́ orísun báre lọ́lọ́run fi ṣe fún hmm. ṣùgbọ́n nígbà tó ti wá gba peace and conflict resolution certificate ìwé ẹ̀rí tó gbé dání ìwé ẹ̀rí tó tóbi ni o àdúrà táwọn gbà ní kọ́lọ̀ jẹ́ kó fi ṣe nǹkan gidi kán má ní pé ìwọ tó ti tẹ̀wọ̀n dé a lè gbà ẹ́ síṣẹ́ torí ó wọ́pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà wa yìí pé toró ti lọ o ti dé kò túmọ̀ sí pé ohun tó mú ẹ lọ ò tún ní ṣe àṣemáṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lè lágbára tá a bá padà dé ká ṣàlàyé ṣe ń tẹ̀sán jù ẹ má bàa bọ̀. tún ní ká lọ sí ọ̀dọ̀ bàbá wa gómìnà Zulum hmm. ẹ orúkọ bàbá yìí ṣàn lágbo gbangan gbangan gbangan sí rere hmm. ẹ ìgbésẹ̀ tó tún gbé àwọn ní ìyẹ̀fun ni ó ní pé lọ́wọ́lọ́wọ́ báyìí o hmm. ọ̀run ọ̀run re ó ti dé fún àwọn ìrọ̀rùn ti dé fún àwọn ilé ìyẹ̀fun. bẹ́ẹ̀ni ìrọ̀rùn dé tí wọ́n ń ṣe ìyẹ̀fun tí wọ́n ń ṣe fúláwà ìrọ̀rùn mhm. dé fún wọn báyìí tí wọ́n ń ṣe ẹ̀sẹ̀mu àwọn gbogbo àwọn ntàǹjẹ ntàǹjẹ òkèlè òkèlè gbogbo ìyẹ̀fun bẹ́ẹ̀ ni ní ti eh, olóyìnbó mm. pé àwọn ti ṣetán láti láti gbé wọn lọ́wọ́ sókè láti ràn wọ́n lọ́wọ́ àwọn ti ṣetán láti ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ owó nítorí pé àwọn rí i pé tí àwọn bá ṣe ìrànlọ́wọ́ yẹn tí oúnjẹ bá wà dáadáa ìrọ̀rùn adé bá ìlú ìdí nìyí tí wọ́n fi wò pé ẹ jẹ́ kí n ṣe ìrànlọ́wọ́ yìí fún àwọn iléeṣẹ́ nígbà tí wọ́n lọ bẹ ibẹ̀ wò ní ìjọ Wednesday tí ó kọjá yìí mm. ni wọ́n fi wá ṣe ìlérí yẹn wípé àwọn máa ṣe ìrànlọ́wọ́ owó fún àwọn iléeṣẹ́ yìí kí ìrọ̀rùn lè dé bá ìlú hmm. tẹ ẹ bá dẹ ti mọ̀ tẹ ẹ bá ti ń gbọ́ tẹ́lẹ̀ tẹ ẹ ti mọ̀ ẹ ti rí pé bàbá wa yìí zulumi yìí ó ṣe kẹtàkùtàkù ó ń ṣe gudugudu méje ah, yàyà mẹ́fà ẹ̀yin tẹ ẹ jẹ́ olóṣèlú hmm. ẹ máa wà wò kọ́ ṣe bàbá. Eh, tó bá máa sọ́nsọ́n wá ní hmm. pé eh, gbogbo wa ní gbogbo wa pátá ní ìmáàlà bámúbámú ẹni tí ilẹ̀ mọ̀ bá ní ìbàráwò òkìlẹ̀ ń bá ká kẹ́kẹ́ ẹni tá à ń sọ ni pé <laughs> ẹni náà pé ẹni náà gbìyànjú ní títí mm. ṣùgbọ́n kí ni àkọsílẹ̀ tari nípa ìgbìyànjú tẹ̀ ń ṣe láfikún nǹkan tí bàbá yìí ṣe nígbà tó ṣe àbẹ̀wò sílé ìwé gbogbo nìṣe polytechnic ibẹ̀ ó rí i mm. pé Hmm. adarí ibẹ̀ ó lẹ́bọ lẹ́rù hmm. oníbàbà hmm. lọ́rọ̀ kunlé ó ṣe ìdájọ́ bí ìpele bíi mẹ́ta báyìí ló ṣe ló ṣe ìdájọ́ kíákíá fún táwa gbàgbé ní ayé ìgbà kan náà nígbà tí olóògbé Muritala Muhammed tó wà lórí oyè tó jẹ́ adarí head of state adarí orílẹ̀-èdè Nàìjíríà a láàrẹ ológun ni wọn náà kàn lọ sílé ìwòsàn láì sọ fún wọn pé òun bọ̀ wúrẹ́ akàn bá wọn aṣàbẹ̀wò a hmm. rí i pé ó ká wọn wọ́n bẹ̀ pé hmm. wọn ṣe dáadáa hmm. a dẹ̀ ṣe tó yẹ kó ń ṣe fún wọn. nígbà gómìnà ṣèjẹta ni àbí ìjẹta ló máa jẹ babatunde Rájí Fáṣọlá òun náà tìjẹta ni àwọn náà wúrẹ́ wọn kàn ẹ tí ẹ lè mọ̀ pọ́n bọ̀ tó lórí third mainland bridge ńgbà kan wọn ti ẹ mọ̀ pé gómìnà gan ni ó ní tó ń bà àwọn tó ń bà <laughs> <laughs> padà sẹ́yìn padà sẹ́yìn kò mọ̀ pé ẹni tó túmọ̀ sí pé ṣáà gómìnà wa tẹ̀ ń wò yìí hmm. àwọn adarí ọ̀gá ọ̀gá tẹ̀ ń wò yìí ẹ tẹ́ bá rí wọn yàtọ̀ sí pé ń wò wọn tẹlifíṣàn tẹ bá pàdé mi nù ẹ lè rò pé òun ni ẹ tí ẹ lè rí rò ẹ lè rí rò torí mo rántí gbà pé hmm. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ó wọ mọ́ọ̀lù ẹ̀ mo gbọ́ hmm. mo kà mo gbọ́ mo kà ń gbà yín pé ó wọ mọ́ọ̀lù ẹ̀ ọmọ mọ́ọ̀lù ẹ̀gbà yẹn eh. kì í ṣe BRT o hmm. kì í ṣe rí ẹ ìyàtsọ́ǹgì June twelve ẹ̀mẹ́rẹ́ eh, ah. kì í ṣe yẹ o mọ́ọ̀lù ẹ̀ gangan àwọn tọ́jú ẹrù ẹ hmm. olúwa mẹ́rù wọlé kó jókòó <laughs> olúwa mẹ́rù ọkàn ẹni ó wọ̀ ó wá gbọ́gbọ́ nǹkan táwọn èèyàn ń sọ eh. wọ́n sọ ń pa ẹ̀ wọ́n sọ gbogbo ẹ̀ ó wá rò ó bọ́lẹ̀ kò débi tí mọ́tò tí ó yẹ kó ti bọ́lẹ̀ tó fi bọ́lẹ̀ pẹ̀lú nǹkan tó ní bàbá yìí sọ́dọ̀ ni pé ah, ṣé báyìí làwọn èèyàn ṣe eh, hmm. pẹ̀lú bó ṣe lọ́wọ́ tó ní gbogbo ẹ̀ yàrá pẹ̀lú mo lu ẹ̀ ayé kan ni mo lu ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ mọ ìjọba ibi tí wọ́n ti ń ká aṣọ ẹ̀pẹ̀ àti ibi tí wọ́n ti ń ta pépà ẹ lọ bẹ̀ àbínú mọ́ọ̀lù ìlú kan ní tẹ bá fẹ́ gbóhùn ara yín <laughs> ẹ lọ bẹ̀ ẹ mọ bí ara ń kan aráàlú sí tí gómìnà míì gómìnà lọ́nlọ́ hmm. kánsẹ́lọ̀ míì tó bá ṣèṣì wọ́rú mọ́lù ẹ̀ bẹ́ẹ̀ tó bá lọ farahàn pé èmi kíní kan kíní kan ó ṣe é ṣe kàn jùlẹ̀ látọjú wíńdò <laughs> ojú wíńdò mọ́tò àní rákòbá pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè eléyìí la máa fi lọ sí ti ajìjàgbara àwọn hmm. ajìjàgbara àwọn agitator ajìjàgbara hmm. wọ́n ní pé kí wọ́n ṣe àmójútó wọ́n ti ké tantan hmm. báyìí pé owó má bínú ìyẹn amnesty money tí wọ́n kó sílẹ̀ nípa àwọn kan tí ń dọ́gbọ́n sí o ṣe rí àwọn wọn ní àwọn àjìjà ex agitator hmm. lọkùnrin àwọn àjìjàgbara tẹ́lẹ̀ rí ni wọ́n dìde ni wọ́n sọ ọ̀rọ̀ yìí láti ìlú Niger Delta ni wọ́n ti sọ wípé owó tí wọ́n fún àwọn àwọn tó ṣe fún amnesty hmm. kì í ṣe fún àǹfààní ẹnìkan tàbí àwọn board of trustee àbáwọn <laughs> kò ṣe fún àwọn tí wọ́n jókòó tì í tí wọ́n tán wà ní àṣàkóso ẹ̀ pé kí wọ́n máa lò ó fún tara wọn kì í ṣe fún àǹfààní wọn kí wọ́n lò ó ní ọ̀nà tó tọ́ mm. àti ọ̀nà tó yẹ mm. ni wọ́n ṣe ń ṣe owó yìí nítorí pé tí wọ́n bá lò lọ́nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ìrọ̀rùn náà dé bá ìlú ní da ní ti dáadáa bẹ́ẹ̀ ni. ilé náà fi tàwọn olólobó ni pé àjìjàgbara kan nígbà kan rí ta àwọn àjìjàgbara mm. ta NSA lólobó ìgbésẹ̀ tí àwọn kan gbé hmm. láti darí owó ìtùnú hmm. ìyàmnẹ́sì tí a yà sọ́tọ̀ sí ọ̀nà mìíràn hmm. wọ́n fẹ́ fi ṣe nítorí tí wọ́n sọ pé àwọn tó ń ṣe ìṣàkóso owó ìgan wọn lẹ́tọ̀ọ́ láti ní company tó kó àgbà contract ńbẹ̀ ẹni tó fẹ́ ṣe contract iṣẹ́ tó fẹ́ gbaṣẹ́ àgbàṣe gan kò gbọ́dọ̀ já ni àbúrò mi wà lọ kò gbọ́dọ̀ jẹ́ bí ṣùgbọ́n lórílẹ̀‐èdè nàìjíríà ṣe ṣe ṣe ṣá. òun ah. náà ṣẹ́rí tí wọ́n bá lè ṣe fún àǹfààní ara wa náà ni bẹ́ẹ̀ ni nítorí pé owó tí wọ́n ń gbé sílẹ̀ yìí nígbà tá a bá ń sọ pé wọ́n gbówó kan sílẹ̀ àmọ́ bó ṣe ṣe kí kò tẹ̀ bẹ̀rẹ̀ láti ibì kan. kó bẹ̀rẹ̀ láti ibì kan. ipe òkè owó amnesty tó gbé sílẹ̀ yìí o báyìí la ṣe fẹ́ ṣe mm. báyìí dẹ̀ la ṣe ṣe mm. nígbà tí wọ́n bá lọ wò kí wọ́n wá rí i pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ṣe àwọn èèyàn agbóríyìn fún wọn agbóríyìn fún wọn ẹ̀yin náà hmm. gbìyànjú tó bá ti gbóríyìn fún yín ẹ má jẹ́ kí oríyìn tó ń gbé fún yín ẹ má jẹ́ wá wúwo ìlà kó má lọ wú jù ẹ̀yin ní ti àwọn ajìjàgbara tó ń jẹ́ ajìjàgbara nígbà hmm. kan lórílẹ̀‐èdè nàìjíríà hmm. ní báyìí o àwa àgùnbánirọ̀ àwa àgùnbánirọ̀ àwa àgùnbánirọ̀ bẹ́ẹ̀ ni <laughs> wọ́n ní pé báwo ni ẹ̀yọ́ ní <laughs> nyscdg commence caps. COPS members mm. over community development services ọ̀gá àgbà iléeṣẹ́ agunbaniro. Mm. lo àwọn agunbaniro. lọ́gọ̀ ẹnu pé ẹ kú iṣẹ́ takuntakun mm. Ti èwo ni. ti àwọn ẹ eh, bàbá wa general brigadier general shuaib ibrahim ni wọ́n sọ ọ̀rọ̀ yìí fún àwọn agùnbánirọ̀ wa wípé a ah, ẹ kú iṣẹ́ takuntakun wọ́n wá jẹ́ kó yé àwọn agùnbánirọ̀ yìí pé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ní nígbà tẹ́ ẹ lọ ṣe orientation tẹ́ ẹ lọ sí ìlú yín nǹkan tẹ́ ẹ ṣe yìí bí ẹni pé wọ́n fi ń kọ́ yín pé kẹ́yìn náà lè dá dúró ni tí ẹ bá wá ti ṣetán ẹ mú un lò kó má sí wípé ẹ à ìgbà tí mo lọ ṣe agùnbánirọ̀ ó kàn ó kàn bọ́ sí hmm. waste ẹ mú un lò nítorí pé ìdí ẹ̀ gan wọ́n ní ìdí tí wọ́n fi ń gbé sílẹ̀ ni wípé kẹ́ ẹ lè kẹ́yìn náà lè jẹ́ eh, kẹ́lẹ̀ wà empowered kẹ́lẹ̀ dádúró wípé òkè o nǹkan tí a kọ́ níbí o mo mọ̀ mo ó dẹ̀ yé mi dáadáa hmm. ìyẹn ni pé tẹ́ bá dẹ̀ ti ṣetán gbogbo ẹ̀yin agùnbánirọ̀ ẹ mú lo ẹ má hmm. kàn jù sẹ́gbẹ̀ pé nígbà tí mo ti sin <laughs> ilẹ̀ eh, bàbá. Eh, ibi tó ti ń ṣàwọn nǹkan yìí náà ni community community development services àbí wọn hmm. náà máa ń ṣe fún wọn nígbà táwa náà wà ń bẹ̀ nígbà táwa tiẹ̀ wà ń bẹ̀ kò fi bẹ́ẹ̀ fẹ́ lójú tó báyìí mm. ṣùgbọ́n sì rẹ̀ pé wọ́n ti fi iṣẹ́ ọwọ́ kún un ara nǹkan tó ń kọ́ wọn ní orientation tó ní kan máa ṣe mm. torí àwọn ọmọ aráàlú kọ́pà míì tó bá ibi tó ti ń ṣiṣẹ́ tó ti ṣe àgùnbánirọ̀ wọn gan wọn máa yọ bọ́rọ́ báyìí ni yọ bọ́rọ́ báyìí yọ bọ́rọ́ mm. báyìí tó bá ní kan ṣe nǹkan wọn ní ṣe àwọn kan dẹ̀ wà ní iṣẹ́ tó yẹ pé tó bá ti kọ́pà ló kúpe rẹ̀ tó bá ó wù mí láti jẹ́ kí o wà lómìnira kí n fi àwọn nǹkan hàn ẹ́ bóyá ó ṣeé ṣe kó wúlò fún ẹ tó bá dé ta tó bá pè mọ́ra tóun náà jẹ́ àpọ̀ ọmọ ẹni ọmọ tó bá ṣípá báyìí lòbí ẹ̀ máa gbé. bá rántí kọ́pà kan nígbà mi ò rántí ìlú yẹn dáadáa ní ìsìn ní ibi tó ti lọ serve ìgbà tó ṣe tán ó gádà àwọn owó kọ̀ọ̀kan jọ ní community yẹn ó dẹ̀ kan chairs. Eh, fún iléèwé yẹn mm-hmm. ó kan fúnra ra ẹ̀ owó ẹ̀ ló fi ra igi ó kàn ó ṣe gbogbo ẹ̀ àtẹmọ̀ tán ṣe fún. ó ní òun gbowó díẹ̀ díẹ̀ lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan ní ah. community yẹn ṣùgbọ́n owó tiẹ̀ ló pọ̀ jù ó wá mú kínní ó wá kàn án ara iṣẹ́ tó kọ́ náà ni pé iṣẹ́ tóun kọ́ kóun lè fi hàn kó ṣe practical kìíní ẹ̀ ń bẹ̀. wọ́n á kan chair àti mm-hmm. table ó kàn fún àwọn ọmọ school yẹn mm-hmm. tẹ́ bá wo orúkọ bàbá yẹn ẹlẹ́dẹ̀ àwọn ọmọ tó kàn fún yẹn gan a máa ṣàdúrà fún wọn ni ìyẹn ni wípé ìyẹn ti mú iṣẹ́ tiẹ̀ ló ti fi hàn mm. wá pé tóun bá tẹ̀ kúrò níbẹ̀ yẹn òun tún ṣì máa ma tẹ̀síwájú yàtọ̀ sí ìwé ẹ̀kọ́ tóun lọ kọ́ gangan. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yìí jáde ọ̀rọ̀ wúrì jáde nígbà tí eh, eh, ní ìlú Bayelsa eh, níbi mm. tí aṣojú eh, agùnbánirọ̀ NYSC coordinator hmm. state coordinator mm. Mrs. Ojogo Elizabeth eh, òun ni ó sọ ọ̀rọ̀ yìí nígbà tó lọ ṣe aṣojú Brigadier General Shuaib Ibrahim níbi eh, ìdánilẹ́kọ̀ọ́ hmm. àti orientation hmm. tí wọ́n ṣe fún ìbánisọ̀rọ̀ tí wọ́n ṣe fún àwọn agùnbánirọ̀ wọn ti batch B ní um, batch b stream two ọ̀rọ̀ gan ti confuse mi. ó ti pọ̀ jù. copper eh, time ti wà ẹ̀ẹ̀kan ní copper mm. ṣùgbọ́n sìn àti ní batch b ńgbà kan di batch a batch b batch c ó ti wá di batch b stream two ah, ó ti yẹ bẹ́ẹ̀ tọ́ni tọ́mọ yín bá sọ pé ah, àwọn ọ̀bẹ ilé ìlọ ilé ìlọ ń ba lọ nítorí bóyá pọ́n ọmọ tán ṣe tán lọ sáàbù wọn ti pọ̀ jù wọn ti fẹ́ sáàbù ohun tó fà náà ni strike. wọ́n ti pọ̀ jù. Eh, admission bá admission lẹ̀ ni bẹ́ẹ̀ni service ẹ̀ ń bá service ẹ̀ lẹ̀. kó tó di ìsìn gan àwọn tó ń lọ wọn tó bá ń jáde tẹ bá ń wò wọn nínú tẹlifíṣàn ẹ wò pé àwọn ọmọ yìí ti pọ̀ jù wọ́n ti pọ̀ jù tó bá máa ṣe tó máa ṣe tèkó wọn gbogbo eh, gbogbo state ah, lórí orientation camp wà wọn wá ní abc wọn tún wá ní hmm. slim two báyìí ó dáa náà ọlọ́run gbogbo wa lọ́wọ́ ẹ eh, gbogbo ṣé tọmọ ìbádẹ eh, gbogbo ẹ̀kọ́ tí wọ́n bá kọ́ yàtọ̀ sí tán kọ́ nílé ìwé hmm. tí wọ́n bá kọ́ ní nígbà tí wọ́n ṣe àgùnbánirọ̀ yìí ọlọ́run àjẹ́ kó jẹ́ nǹkan wúlò fún wọn kán náà wá ta kejì kan yẹ káwọ́ bọnú kan yẹ káwọ́ hmm. wọra lára ìkìlọ̀ tó tún ṣe fún àwọn àgùnbánirọ̀ yìí òní pé Eh, kí wọ́n máa rìn ní ẹyọ ẹyọ kán rìn papọ̀ hmm. kán dẹ̀ máa rìnrìn òru kán máa rìnrìn òru kán já tán bá máa jáde tílẹ̀ bá ti mọ́ nìkan jáde kán dẹ̀ máa ti sọ̀rọ̀ fún wa nígbà tá a máa mẹ́tẹ̀ẹ̀ pé nígbà yẹn tí nǹkan ò tiẹ̀ rí bí eléyìí a gbọ́dọ̀ wọ aṣọ ìdánimọ̀ wa a fi mọ̀ pé àwọn eléyìí bá ọmọ ìjọba lélẹ̀ hmm. pé kọ́ máa kọ́jọ́ máa ṣe papọ̀ hmm. pé ibikíbi tí wọ́n bá dé lọ tílẹ̀ bá ṣú wọn sí pé kọ́ wá lé ìjọba hmm. bóyá police barrack àbí military cantonment kan police post kan eh, lọ bẹ̀ kan fi káàdì wọn hàn kí wọ́n dẹ̀ rí pé àwọn yẹn náà kan gbà wọ́n tọwọ́ tẹsẹ̀ wọ́n tún wá rọ àwọn eh, baálẹ̀ àwọn community leaders ìpè kan jọ̀ọ́ kí wọ́n gba àwọn ọmọ ẹ̀ ní àlejò kó dẹ̀ jẹ́ kí agbègbè náà kó rọrùn fún wọn mm. kó ṣètọ́jú fún wọn kó jẹ́ nǹkan tí ó máa jẹ́ pé wọ́n lè fi ṣe àmúyangàn ṣe rí NYSC yìí àyè máa sọ̀rọ̀ lórí ẹjọ́ kan mm. ó yẹ ká ní àwọ̀dù bóyá pé nǹkan wà jẹ́ pé pàtàn lọ sáàf mm. lọ́kọ àti àwọn pàdé ara wọn mo láwọn èèyàn bẹ́ẹ̀ níbẹ̀ ibi tọkọ ti lọ sáàf ó ti rí ìyàwó kì í ṣe kọ́pà náà méjèèjì o kì í ṣe kọ́pà làwọn méjèèjì ọ̀hún mi wà jẹ́ pé kọ́pà làwọn méjèèjì ibẹ̀ náà ti pàdé àgbẹ̀ wọn pọ̀ rẹpẹtẹ tá a máa gbé wa àwọn tó máa fún yín lórí ká ṣàlàyé lọ́lọ́kan òjọ̀kan ní ẹ jẹ́ ká agbára tá padà dé ká ṣe ń tẹ̀síwájú ẹ máa bá wa bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ẹ jẹ́ kí n kọ́ gba ilé ìwọlé fún yín nípa ti Nigeria at sixty one hmm. ìbéèrè wa tá a ṣe náà sórí afẹ́fẹ́ ó ní ẹ máa fi ṣọwọ́ sí oh nine o oh seven ìdáhùn yín sí ìbéèrè wa oh nine o oh seven nine four one nine two seven two ìdáhùn yín sí ìbéèrè wa fún ti nàìjíríà at ninety one ẹ̀bùn wà o oh nine oh seven nine four one nine two seven two ẹ̀bùn wà fún ìbéèrè náà nílé ẹ dárúkọ èèyàn méjì nínú àwọn ológun tó dìtẹ̀ gba ìjọba fún ìgbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ṣe tún pè lẹ́ẹ̀kan sí i mm-hmm. ẹ dárúkọ méjì nínú àwọn ológun tó kọ́kọ́ dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ìjọba àwarawa lórílẹ̀‐èdè nàìjíríà méjì péré nínú wọn ẹ ṣe púpọ̀ ẹlẹ́ka tẹ̀síwájú lórí ètò ká ṣàlàyé youth immigration emigration hmm. Mm. Hmm. a big blow a big loss a hmm. big blow for Nigeria àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan náà sọ eléyìí o. Yeah sísálọ tí àwọn ọ̀dọ́ ń sálọ kúrò lórílẹ̀‐èdè nàìjíríà hmm. ó ń pè fún àmójútó. bẹ́ẹ̀ni wọ́n sọ eléyìí níbi tí wọ́n ti ń fún àwọn bàbá wa ní àmì ẹ̀yẹ Dr. ayẹyẹ níbi ìfijóyè retired Babátúndé Rotary Club of Nigeria Rotary Club of Nigeria ibẹ̀ ló ti sọ eléyìí pé bí àwọn ọmọ àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọ̀dọ́ wa àwọn ọ̀dọ́ tó jẹ́ pé hmm. àwọn lọ́jọ́ ọ̀la wa àwọn ọ̀dọ́ tó jẹ́ pé à ń sọ wípé àwọn ní ọ̀la tiwa ní ìlú nàìjíríà yìí wọ́n wá ń sá lọ kì í ṣe ní méjì o kì í ṣe ní mẹ́ta wọ́n ń sá lọ ní igba ní igba ní. ẹni pẹ́tẹ́ bá dé ẹ́mbáàsì báyìí ọlọ́run bá ah, ò lọ ilé ibẹ̀ náà sùn sí. wọ́n ń sá lọ ní igba ní igba ní tí wọ́n bá ti wá lọ sọ́hùn báyìí bó ṣe tún máa èyí tó bá ti níyàwó àtọmọ bó ṣe tún máa kó wọn lọ ẹjọ nígbà tí wọ́n bá kó gbogbo àti ìwà náà lọ ná hmm. nígbà tí wọ́n bá kó gbogbo wa lọ. Eh, àwọn ò sọ pé èmi ti sọ lórí ètò rí pé eh. mo máa lọ ṣe ètò fún wọn ní Brazil hmm. ní America Canada London. Mm britain uh, no, uh, denmark mm. germany, germany italy, italy greece paris eh, gbogbo òlu ni gbogbo òlu máa lọ ṣe ètò fún wọn <laughs> lórí afẹ́fẹ́ ọ máa pè mí eh, tí màá wá ṣe yàtọ̀ sí ètò patí pé ẹ wá bá wa ṣe àtọ́kùn ètò hmm. pé màá jókòó sórí ẹ̀rọ amóhùnmáwòrán wọn màá dẹ̀ máa sọ̀rọ̀ nítorí pé nǹkan òwúrí ó ní àṣà yorùbá lárugẹ hmm. mo fẹ́ lọ pẹ̀lú àṣà wa èdè wa ẹwà wa lọ sáwọn orílẹ̀-èdè ni láti lọ ṣe ètò lórí móhùnmáwòrán tàbí afẹ́fẹ́. ṣé wàá rí ẹwà tó wà nínú ìtajìjọ kẹsàn-án ni wípé àwa máa lọ a máa ṣètò a máa padà wá a máa wá di ilé mú torí pé eh, àwa ní expatriate àwọn export wa eh, eh. àwa ìyẹpá wa emigrate. àwo ò lọ àwo ò sá lọ àwa lọ lọ́nà tó tọ́ àwa padà wá tó ń pàwá ti dàràbà níbí mm. ṣùgbọ́n àwọn àwọn bí àwọn ọ̀dọ́ wa bí wọ́n ṣe ń lọ ó ń kan àwọn èèyàn lóminú ìpè bí wọ́n ṣe ń bọ́tẹ̀ ṣe ń lọ ti pọ̀ jù. ìbéèrè tẹ́lẹ̀ tí a ń béèrè mm. wọ́n ní pé bíi láàárín ọdún mẹ́fà sígbà tá a wà bíi four thousand five hundred youth doctors ló ti sá kúrò lórílẹ̀‐èdè nàìjíríà <laughs> wọ́n ní bí àpẹẹrẹ fún àpẹẹrẹ ni ẹ nítorí pé àwọn míín wà tẹ́ pé wọ́n ti ẹ̀ tí ì lákọsílẹ̀ wọn ṣùgbọ́n tọ̀sí lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n nǹkan tèmi wá fẹ́ béèrè tí mo fẹ́ ka káfojú inú wò láàrin ara wa òun ni pé ṣé tí ìlú bá rọgbọ tàbí tó bá rọrùn àwọn èèyàn máa sá kúrò. kò pọ́síbù nígbà tí ìrọ̀rùn bá wà fún èèyàn níbì kan kò pọ́síbù kó wá ṣé ní ọ̀hún yẹn náà tó ń lọ kí ṣe kó rọrùn fún wọn ṣùgbọ́n ìyàtọ̀ wà ń bẹ̀ ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni wípé ìfọkànbalẹ̀ wà. ìfọkànbalẹ̀ mélòó ló wà. ààbò tó péye náà dẹ̀ tún wà. ǹjẹ́ bá sọ̀rọ̀ ààbò ẹ ó kéré báyìí sọ pé ààbò ààbò díẹ̀. ṣe rí lọ́hùn yẹn ó dáa nísìnyí ní ìlú wa ń bí ẹ jẹ́ ká fi ṣe example ẹni tọkọ kú tí ó ní ọmọ bíi méjì ó ti di pé ó máa máa dá gbọ́ bùkátà yẹn nínú ìlú wa ń bí mm. ṣùgbọ́n tó bá jẹ́ ní ìlú ọ̀hún yẹn ìjọba máa máa mm, tọ́jú àwọn ọmọ yẹn ìyá yẹn gan ó ní nǹkan ṣé ó ní nǹkan tó máa máa ṣe fún ṣé ìyẹn ní ìsìn kò ti di pé ìfọ̀kànbalẹ̀ wà. èyí táwa ń sọ ń sìn ni pé àwọn dókítà wa eh. tí wọ́n ń sá lọ kí dókítà nìkan ṣé nígbà tí wọ́n ka ìtàn yìí tí wọ́n ka news ìròyìn yìí mo mo nǹkan kan kọ mí lóminú mm-hmm. tẹ bá wọn tó ń fi bẹ́ẹ̀ sákò lórílẹ̀‐èdè nàìjíríà eh. ẹ̀yà Ìgbò àti Yorùbá ni wọn wọn ò wọ́pọ̀ ní òkè ọ̀yà ẹ má dé o mm. kí ló fà á sí pé àwọn tòkè ọ̀yà àwọn òun jàǹpátá pé àwọn fẹ́ kúrò lórílẹ̀‐èdè nàìjíríà ah. ṣùgbọ́n yìí tẹ́ wà ní eh. east and west eh. ìlà oòrùn eh. àti ìwọ̀ oòrùn bẹ́ẹ̀ ṣe kọjú síra yín báyìí náà lẹ ṣe ń gbà fúnra yín ó yá fò ìwọ náà fò tábà tó wá dọ̀hún bọ́n ṣe wá tún dọ̀hún tán náà pẹ̀lú ìròyìn tó ń tẹ̀ wá lọ́wọ́ wọ́n tún jẹra wọn lẹ́sẹ̀ ń bẹ̀ hmm. ṣùgbọ́n àtòkè ọya wa wọn jàǹpátá páwọn fẹ́ lọ. ṣe rí ìdáhùn wà fún yẹn ní ọmọ kòwò ṣe rí àwọn ti òkè ọya ṣe rí tẹ bá rí kékeré ọmọ tọ̀hún àti àgbà bó ṣe máa jọ ń ṣe bí ẹgbẹ́ ni tí èmi àti adéjọkẹ́ nìsín tábàjọ jẹ́ ọmọ òkè ọya àti di ẹbí kì í ṣe pé a máa sọ pé ẹbí eléyìí ni ẹbí tọ̀hún ni ẹbí eléyìí ṣe nǹkan fún mi nígbà kan àwọn òkè ọya ò níyẹn nínú àtọmọdé àtàgbà wọn ti di ẹbí mm. ṣé wá rí àwọn wọn mú nǹkan rọ fúnra wọn olówó wọn ní ọ̀hún wọ́n máa ẹni tí ò ní ọ máa ń lọ tòsí ẹnu ọ̀nà ọbẹ̀ tó máa fún wọn ní tàárọ̀ tó máa fún wọn ní tọ̀sán tó máa fún wọn ní talẹ́. mo bá bí ojú ẹ bí ibà ah. wọn máa ló ń lo ògo àwọn ni ilé tí kọ bẹ̀rẹ̀ nìyẹn ni à yín ló ń lò. <laughs> so ìyẹn ló fà á tó fi jẹ́ pé bóyá ìrọ̀rùn wà fún àwọn. náà ṣe kí sọ pé àwọn fẹ́ àti pàápàá àwọn ò wá gbé ọ̀rọ̀ eh, ẹ rí mi ẹ rí mi mo fẹ́ joyè bàbá kẹ pẹ́ bàbá kẹ dàgbà bàkẹ́rẹ́ kan respect sir tuale àwọn méjì fẹ́ yẹlẹ kò sí hmm. bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ torí pé kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ níbẹ̀ lára ọ̀rọ̀ tí ara ìyànjú tó tún gbà wá ni pé tẹ́ bá tiẹ̀ fẹ́ lo òkè òkun hmm. ẹ jẹ́ ká gbìyànjú pé a gbé àṣà wà lárugẹ mo gbádùn nǹkan tí bàbá yìí sọ hmm. ìyẹn Babátúndé Rotary Rotaractor Babátúndé Ọláwuyì níbi ayẹyẹ ìfi ìgbé ọ̀pá fi gbìjòyè hmm. ẹlẹ́ẹ̀kẹwàá tán fi ààrẹ wọn ẹlẹ́ẹ̀kẹwàá jẹ ní Rotary Club ti Ìkẹjà mo hmm. gbádùn kínní kan tí wọ́n sọ ń bẹ̀ hmm. wọ́n ní pé òbí ọmọ yìí ò sọ Yorùbá mọ́ ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ mo lá àbúrò mi nephew mi my own nephew ọmọ sista mi gangan ọkùnrin ó ní tó bá ní kí ló fẹ́ fi native ṣe kò fẹ́ wọ àǹkárá ká máa sọ pé ó fẹ́ fi rán bùbá hmm. àti àǹkárá àti wọ̀tẹ́ẹ̀ ló ń sùn ẹni kí ló fẹ́ fi ṣe mo hmm. máa ń wò báyìí ohun tó wá ń dùn mí bẹ́ẹ̀ ni pé ẹlòmíà lòun ò gbọ́ yorùbá eh. òun ò lè ṣe tó yorùbá ẹ jẹ́ kó sọ òyìnbó tó lòun fẹ́ sọ náà kò ní kọ̀ kò ní kókó tó bá ti ń sọ ìkíní ẹ̀tùmọ̀ bí tó ti wá ẹ̀tùmọ̀ bí tó ti wá ìkejì ọgbẹ́ lùsì mọ́ lùsì ni hmm. ẹlòmíà pé ah tálẹ́ bá sọ̀rọ̀ màmá wò báyìí pé wọ́ọ́ lọ́hùn láti pe orúkọ gan wàhálà ni ọkùnrin ni pé ẹ jẹ́ ká máa fi èdè wa ká máa fi kọ́ àwọn ọmọ wa pé èdè wa ni ẹwà wa hmm. àṣà wa ni tẹ́ ẹ bá ti sọ pé ẹ gbọ́ Yorùbá ewé èmi tẹ́ ń wò yìí dandan dandan mo gbọ́dọ̀ gbọ́ Yorùbá ni àjọmọ sọ ni ó ti dápẹ́ táwọn ọ̀rẹ́ mi ní bá ń bọ́ ọmọ wọn sọ òyìnbó báyìí mo máa wò pé wọ́n Ọlọ́run mo mà dúpẹ́ tèmi náà lọ léèwé pé àsanwó ni hmm. torí yunifásitì mi lọ àsanwó ni kì í ṣe yunifásitì ọ̀fẹ́ èmi sanwó mo fowó kàwé ni mo máa ń sọ fáwọn èèyàn owó làwọn bí mi fi tọ́ mi wọ́n mo dúpẹ́ pé mo lè sọ èdè yorùbá ṣakaṣaka ṣakaṣaka hmm. báwo lẹ́yìn náà lé ẹ jẹ́ ká gbé àṣà yorùbá lárugẹ bàbá ní pé ká gbé àṣà yorùbá lárugẹ láti bi ká máa kọ́ ọmọ wa bó ṣe hmm. máa sọ èdè kọ́ dẹ̀ máa jẹ oúnjẹ wa then aṣọ wa ká máa wọ̀ tí a bá ti máwọn ilé ìdákọ̀ mú wá mọ̀ àṣà ni ọmọ ẹlòmíì nínú ilé háì ni wọn bí ọmọ mi dá òkè háì fún báyìí ìdọ̀bálẹ̀ àti ìkúnlẹ̀ pẹ̀lú àṣẹ lẹ́yìn olódùmarè ọlọ́run fún wa ní <laughs> eh. àwọn ọmọ ìtọ́ ẹ̀yẹ́ ká fìyẹn lọ sí ti èyí tó tún tẹ̀lé hmm. èmi ò ní gba abẹ́rẹ́ àjẹsára èmi ń gba abẹ́rẹ́ kinní kan ọ̀dà náà ọ̀rọ̀ ń bẹ́yìn bọ̀ hmm. eegun aláré <laughs> eegun aláré o eegun aláré GTB go stop hmm. on unvaccinated staff to give her salary. bẹ́ẹ̀ni <laughs> owó tí o ti tó kankan. láti october yìí. <laughs> owó tí o ti tó kankan. láti october yìí. wọ́n fún wọn ní ìdajì. bẹ́ẹ̀ni ah! ṣe rí nǹkan tó jẹ́ kí n láìkì kìíní yẹn ni pé ẹ mọ̀ pa ti sọ lórí ètò rí pé kí ló fà tó fi jẹ́ pé tí nǹkan ò bá tí ì kan pa ní ìlú wa yìí àìṣe bóyá yẹn nìyẹn làwọn náà wò ẹ mọ̀ pé òun èèyàn ló wọn lọ bẹ́ẹ̀ ní ṣe sán bí àwọn ti gbọ́ lọ àwọn wò wá ń gbọ́ wa lọ wá wò pé àá nígbà tó ti lè sọ lórí ká ṣàlàyé yẹn ẹ jẹ́ káwa náà àwọn gtv wá wò pé ẹ jẹ́ káwa náà ṣe fún hmm. àwọn àwọn òṣìṣẹ́ wa kábẹ́ẹ̀ látọ̀dọ̀ wọ́n wá ṣe débi wípé láti October ah, ah sábàrí tí o ti tó nǹkan kan tí o tó kankan táàmù kan wá tágẹ́tì yẹn alágbára o ah, ah. ọdún ti ń bọ̀. ọlọ́run ọwọ́ náà ọ̀run adá sí méjì hmm. ẹ wá wo bí èrò ṣe máa máa pọ̀ ní ibi tó ti gba abẹ́rẹ́ àjẹsára ní ìsìn. wà á tẹ̀sí bọ́ọ̀sì ìpọ́nlérò ah. tí ń pọ̀ níkẹ́ wa ń bíbà ẹ̀ hmm. níkẹ́ wa tó ń hmm. ṣe mẹ́kọ́va wa ó ní ah èrò bẹ̀ á pọ̀ níbi tó ti gba abẹ́rẹ́ àjẹsára rẹ̀ àmọ́lẹ́ ẹ̀sìn ìjà kan mọ̀ <laughs> nígbà tó ń fọ́ pa ẹ́ lórí tó ń bẹ̀ wọ́n fẹ́ lè fún mi kóòkì mú gán tí mo lọ níbi tí mo ti gba tèmi gan kí rọrùn ló bá dé hmm. ṣé náà ṣe náà fọwọ́ra mi lẹ́yìn báyìí èyí ẹ̀ tẹ́kẹ̀ yìí ṣe tẹ́kẹ̀ yìí ṣe tẹ́ bá dé bẹ̀rẹ̀ sí tẹ́ ẹ bá jókòó tẹ́lẹ̀ bá máa ń gbá ń pàkọ́ ni ń bọ̀ pé táǹtì yẹ kẹ́ ẹ ṣe ẹ̀ ní ṣe ṣùgbọ́n jẹ́ ká wo kíní kù àwọn máa sáré kiri ṣùgbọ́n jẹ́ ká dàrú báyìí ṣé ó yẹ kán fi tipátipá múyàn àti pàápàá ọwọ́ bẹ́ẹ̀ àti pàápàá ọwọ́ ọwọ́ tipátipá tán fẹ́ fi mú un eh. ṣé yẹn ló máa Eh, ọ̀sẹ̀ náà nàbọ́sọ̀ tó eh, kọjá wípé eh, vaccine wa tó bá dé London wọ́n quarantine fún ten days tòótọ́ ni ó ṣẹlẹ̀ hmm. torí alálejò kan ní kò sí lórí ètò wa hmm. ṣùgbọ́n gbọ́ wọn gbà tá à ń sọ kínní yẹn ó ló ṣẹlẹ̀ sí èèyàn òun gbà tó dé ọ̀hún kí ni ìdí ẹ̀ hmm. ìtàn fífọ́rọ́ dandan dandan mú wọn ní gt nsìn ẹlòmíì lè ní àṣeyẹn ni ṣèbí kí n ti ní káàdì a lọ fowó gbà ẹ wọn àníkẹ́ lọ fowó gbà ẹ rí dájú pé ẹgbà abẹ́rẹ́ yìí mm. ni ẹ jẹ́ ká tiẹ̀ gbìyànjú láti máa sòótọ́ ah lórílẹ̀‐èdè nàìjíríà yìí mm. ọlọ́run ṣàánú wa ni o láti mm. bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ láti oṣù october báyìí wọ́n ní pé ìdajì ní owó oṣù <laughs> èmi tẹ́ẹ̀bà ẹ bá máa bínú sí àpáàná lásán lórí ètò ìdajì tẹ́ bá fún wọn ní ìdajì ìdajì gbogbo wọn yẹn ẹ kó wá fáwà wọ́n á fún wọn papọ̀ wọ́n á fún wọn padà. wọ́n á lè fún wọn papọ̀ àwa ní ilẹ̀ wọ́n á lè fún wọn padà wọ́n á lè fún wọn padà ẹ̀yẹ́ níbi tí wọ́n ní wọ́n ní mi ìpòwe mi ìpògede mi ìpòwe wọ́n ní ọ̀rọ̀ wa ni kì í rọ́ ìgbín wẹ̀yìn. <laughs> lórí ètò ló ti sọ o nígbà kọ́kọ́ wo ẹ̀ nígbà ẹ̀ nígbà ẹ̀ ní àníkàfíyàn lọ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òótọ́ àbí nǹkan hmm. ó máa ń dàbí ìsọkúsọ òótọ́ ọ̀rọ̀ hmm. ó máa ń dàbí ìsọkúsọ gbogbo wa pátápátá la láǹfààní sí abẹ́rẹ́ hmm. ṣùgbọ́n gbàtọ́ jẹ́ ní pé ìgbà tán kọ́ fọwọ́ pa wá lẹ́yìn tán lọ wá tán ṣe kinní kan ẹjọ́ kò ṣẹ́jú márùn-ún ẹ̀ṣẹ̀ ti jẹun ẹ̀ṣẹ̀ báyìí àyè yẹn ti ń kásẹ̀ ńlẹ̀ báyìí ó fẹ́ di pé kíni ẹ tó nu orí ìdúró lẹ máa wà hmm. tẹ bá ti ń gbà tán gan báyìí má fẹ̀yìn tí ògiri ni kò sọ́yìn ìjókòó fúnra ara yín ni <laughs> wọ́n ti pampa yín tó. nígbà tó ẹ níyì tó yẹ kẹ gbà. ẹ wọ́n gba yìí nígbà tó ẹ kọ́ ni lẹ́sẹ̀ bàbá mi bàbá mi á ní gba yìí o ní sì kí ló wá kú lẹ́yìn gba yìí o ẹ̀yin lẹ́sọ̀ kí ló ń pè mí kọ́ ọmọ bá yín sọ. ẹ jẹ́ ká lọ sí ti ọ̀rọ̀ àwọn ìkìlọ̀ tó jáde láti iléeṣẹ́ ọlọ́pàá fún àwọn tí wọ́n ń ṣe ìṣọ́ òru hmm. wọ́n ní kidnapping Hmm. Police warn Nigerians against night prayers. Ọlọ́pàá ṣe ìkìlọ̀ fún ará ìlú hmm. lórí ìṣọ́ òru. Ṣé rí ọ̀rọ̀ ṣọ́ òru yìí? Hmm. Eh, àwa náà là ń sọ pé tábà máa ó tẹ̀ máa ń dùn wọ́n mẹ́nu wọ́n á ní gbàdúrà fún orílẹ̀-èdè gbàdúrà fún Jerusalem ẹni tó bá fẹ́ yóò ṣe rere gbàdúrà fún. Hmm. Àwọn náà sọ pé àdúrà tá à ń gbà fún náà ni pé à ń gbàdúrà fún àwọn olórí àwọn olórí wọn ní nǹkan báyìí báyìí ló ń lọ bó jẹ̀jẹ́ pé àwọn kan sọ pé kò rí bẹ́ẹ̀ irọ́ ni èké ni tàmẹ́dùn ni ó dáa náà nísìtò wọn fún wa ní ìkìlọ̀ pé ẹ rí dájú pé ìṣòro ẹ̀ ṣe torí kí ni àwọn ajínigbé. pàápàá ní ibi tó bá dá. ibi tó bá dá. pé ìṣòro ẹ lè ṣe nínú ilé nǹkan tí bíbélì gan sọ ni wípé níbi tí èèyàn méjì mẹ́ta tàbí lọ́n fi mẹ́ta sí. Mm bá ti wà òun ọlọ́run wà ń bẹ̀. èèyàn kan gan èèyàn kan ó lè ṣèṣe òru àádọ́rin la wà ń bẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́ àtẹ̀mí àti di mẹ́rin. àwọn ọlọ́pàá ló tún wá ń sọ wípé ẹ jẹ́ kí iṣẹ́ wa bóyá ká sì gún lọ́bẹ̀ torí ètò ààbò. àwọn kan ò gbé gbogbo ìgbà ránṣẹ́. torí pé àwọn ti rí pé àwọn ajínigbé hmm. wọ́n ń lo ọ̀rọ̀ àǹfààní yìí láti ṣe ìwádìí wọ́n ní kì í ṣe pé àwọn òṣìṣẹ́ o kì í dẹ́ ṣe pé àwọn ò ṣe ààbò tó péye hmm. àwọn sì ń ṣe ààbò wọ́n dẹ̀ mú dá aráàlú lójú pé ààbò tó péye sì wà fún àwọn aráàlú hmm. ṣùgbọ́n káwa náà take precautions pé hmm. ká wà ní ìṣọ́ra ká máa wà ní ìfura ní gbogbo ìgbà iṣẹ́ òru ẹ jẹ́ ká hmm. fọ̀bẹ gun pàápàá ibùn eh. gbọ́ kó jẹ́ ọ̀ṣọ́ ọ̀sán pàápàá ní ibi tí ó jẹ́ pé ó dá rọ́rọ́ tó jẹ́ pé ó lè fún àwọn oníṣẹ́ ibi yìí láti ṣiṣẹ́ ibi eh, wọn láǹfààní láti ṣiṣẹ́ ibi eh. wọn tí wọn dẹ̀ nílé tètè trace wọn. wọ́n tẹ̀ wá tún sọ pé àyàfi wọ́n tó fàyà fi sí i hmm. àgbàlagbà fàyà ó ní tí ó bá ṣe ṣe ẹ fi tó àgọ́ ọlọ́pàá tó wà lágbègbè yín létí kí wọ́n lè wá ṣe ààbò tó péye fún yín. táwọn èèyàn lè ṣe yẹn. ó ah, fẹ́ bẹ̀rẹ̀ kó ṣàfẹ́ ló máa bá dé. òun náà mo fẹ́ sọ ah, àwọn olè ṣe yẹn torí torí ọlọ́pàá ní kọ́dọ̀ ọlọ́pàá kò sí gbẹ́rù mi lọ́dọ̀ ọlọ́pàá eh. sọ mí kalẹ̀ ni bó bá wá kí ẹ eh. wetin you chop with me eh. tó bá lọ kí wọn wetin you bring for me títí wọn nìyẹn. tó bá lọ tẹ̀sán kó fẹ́ kọ̀ọ̀pléènì owó bẹ́ẹ̀rù wá san owó ìwé wá san so kíyàn tó wá lọ sọ́dọ̀ wọn pé ẹ wá dáàbò bò wá o ó tẹ̀ ní bàbá mi nínú olúwa kan ríra ní ọ̀sẹ̀ yìí hmm. orí òkè làwọn ni wọ́n ṣe àkóso ẹ̀ wọ́n dá àwọn orí òkè sílẹ̀ káàkiri hmm. wọ́n ṣèdè láti ìpínlẹ̀ Kogi ni wọ́n ní ìgbà tí ìtàláyétàlá gbàgbé ṣé oṣù yìí ní abójú tó kọjá tí wọ́n lọ tú àwọn ẹlẹ́wọ̀n lẹ̀ àwọn Boko Haram tán lọ dá wọn sílẹ̀ oṣù tó kọjá ní ìpínlẹ̀ Kogi lọ́hùn hmm. tọ́nà yìí ń wá àwọn kan nọ́mbà kan tán tí ì rí ó dà ní oṣù yìí ni hmm, níbẹ̀ oṣù tó kọjá ni August ah, ni mo hmm. rántí tó tọ́ ni wọ́n wà lórí òkè wọn fún twenty one days ara tán sọ pé má ṣe ṣòro òbí rẹ pórí òkè ni wọ́n lè fọ́n ká social distancing wà àti pàápàá ìpínlẹ̀ Kogi wọ́n ti ní òsì covid nineteen ni, ìpínlẹ̀ Kogi tẹ́lẹ̀ gómìnà wọn ní òsì ńlẹ̀ wọ́n ṣe ṣòro lórí òkè yẹn wọ́n ní alẹ́ ẹjọ́ ìyàwó tí mọ̀ alẹ́mi ọlọ́run kọ sáwọn pé àwọn máa gbàdúrà fáwọn ọmọ fúnra ẹ̀ pé kán má ṣe ṣòro jọ́nà hmm. ẹni tó rán ní iṣẹ́ láàbẹ̀rù abẹ́ tó máa jẹ fún ọ nígbà tó máa sọ fún wọn pé à kóníkálukú sùn pé ọlọ́run ló máa ṣàdúrà hmm. yearly program wọn ni ó máa gbàdúrà fún gbogbo àwọn èèyàn hmm. ṣé àmọ́ pé àwọn kan wà jẹ́ pé wọ́n mọ ọmọ wọn ọlọ́run jọ ọlọ́run lọ. bẹ́ẹ̀ wọ́n rí ọlọ́run fún débi pé ẹni wà lọ́dọ̀ aago laago méjìlá pé wake up wake up ìṣòro bẹ́ẹ̀ náà bá pè pé má fi àwọn èèyàn lẹ̀ bókú ṣe laago tó làwọn yòókù dìde nígbà pé ọlọ́run lè ọlọ́run ti sọ mm. ṣùgbọ́n ọlọ́run mọ bó ṣe máa rin àwọn èèyàn ìmọ́lẹ̀ mm. ṣé àwọn pé àwọn tí wọ́n lọ tú sílẹ̀ àwọn boko haram tó lọ lára wọn tó lọ tú sílẹ̀ wájú kí ni wọn báyìí ni wọ́n gbà sá lọ àwọn tó lọ tú wọn sílẹ̀ àtàwọn tó lọ tú sílẹ̀ mm. wájú ọ̀dọ̀ wọn òun ni wọ́n gbà sá lọ ẹ wá mm. gbọ́ ká jẹ́ pé ọlọ́run ò kọ sí wọn wọ́n darapọ̀ mọ́ wọn. wọ́n lè darapọ̀ mọ́ wọn àbí kán tẹ̀ kó wọn bọ́yọ̀ sọ pé wọ́n kidnap wọn mm. tàbí kàn ṣe wọ́n léṣe àmọ́ ibi tí ó lè gbà yọ ẹ tí ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ tí ìjọba náà bá ń bá wa sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa gbọ́ hmm. ohun tí òye mi ni pé ṣé ìṣòro tá a ṣe yẹn hmm. àbí ìta ṣe nígbà tí wọ́n ní pé ká má ṣe ìṣòro ìyẹn ló ní kí ọlọ́run má gbàdúrà wa àbí kó gbàdúrà wa ìyẹn ẹlòmíì àlọ́ ṣòru gan ẹlòmíì kúrò ní lọ sí ṣòru nítorí pé ó lọ gbàdúrà ó lọ sùn ni àbí escape route ló jẹ́ fẹ́ lómi pé jẹ́ kó òun ní fún bàbá ìjà rẹ̀. tàbí ẹlòmíì kan wò wípé mo ṣàfẹ́ sati mo fẹ́ tẹ olùṣọ́àgùntàn mi lọ́rùn kọ́ lọ ẹlòmíì lọ kà kún nọ́mbà nínú ìṣòro ni hmm. ẹlòmíì kẹ̀rẹ́ kúrò ní kó lè kó jà kúrò lọ́dọ̀ rí ilé pé jẹ́ fún wàhálà bàbá ipò hmm. àbí wàhálà ìyá ipò àbí wàhálà àwọn ọmọ ipò tọkọtìyàwó mi tó lọ ṣòro gan tọ̀tọ̀ náà débẹ̀ hmm. pẹ̀lú àwọn ọmọ tọ́bàdàn tún lọ náà bí bàbá bá gba wájú ìṣẹlẹ̀kùn ẹ̀gbẹ́ hmm. jáde ìyá gbalẹ̀kùn. ọ̀pọ̀ tí iná wọn ò dẹ̀ da hmm, hmm. wọ́n ti tó ṣe wọ́n á kó ṣáájà lọ wọ́n á kó láǹpù lọ wọ́n á kó fóònù lọ òun lọ tẹ bá dé ṣọ́ọ̀ṣì èèyàn kan sọ ń gbà kan ní tẹ bá rí church member wọn tá bá ka gbogbo wọn níjọ́ tá à ń sọ yìí nígbà mí tẹ̀ rántí gbà wọ́n ká gbogbo àwọn òjú bóyá seventy lọ ìjọ yìí oṣù ó nígbà tó ń wo ibi tí wọ́n lè tan jẹnẹrétọ̀ hmm. nígbà tó ń wo ibi tí wọ́n ti ń ṣáàjì ó ní ẹrù tó wà ń bẹ̀ jẹnẹrétọ̀ <laughs> eh. atúndìde oh. atúndìde oníkálukú bóyá ẹlòmíì gan ó yẹ kó gbàtà àwọn ẹrù ará àdúgbò dání ah, pé wọ́n á tan jẹnẹrétọ̀ ní ṣọ́ọ̀ṣì ẹ̀jẹ̀ ẹ̀ bá ń ṣáàjì ẹ̀ wọ́n á tan jẹnẹrétọ̀ nílé ìjọsìn wa mọ́ṣáláṣí hmm. ẹ̀jẹ̀ ẹ̀ bá ń ṣáàjì ẹ̀ ohun tọ́pọ̀lọpọ̀ tó ń jẹ́ kó lọ sí ìpàdé àdúrà nìyẹn kì í ṣe pé àwọn tó ń lọ ní tòótọ́ tòótọ́ sí ní tèmi lè mímọ́ o mi mọ mm. tẹlòmíì mọ tèmi bá lọ ilé ìjọsìn ọlọ́run bá ń gbọ́ kíkí tí mo kíyàn mm. let the brotherly love continues òní mo fi ń kí àwọn èèyàn ọlọ́run mi ni mo gbójúlé ni mo gbọ́kànlé ẹ jẹ́ ká rí ilẹ̀ agbára tá a bá padà dé àpòlá àlejò wa àjọ máa kọ́ wọ́rìn wọlé bóyá ká sáré sọ ilé fún ti aráfẹ́ra kùyàwó King Sunny Adé honourable. <laughs> ẹ eh, ọ̀nàrẹ́bù ni wọn ọ̀nàrẹ́bù ni wọn kọ́lọ́n kó bá wa ọ̀nà wọn dáadáa kó ọ̀nà wọn dáadáa kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ bẹ́ẹ̀ni ẹni tó máa kú á dàgbà bàbá wa ẹ pẹ̀lẹ́ ẹ kú ara fẹ́ra ẹ kú àtẹ̀mọ́ra. bẹ́ẹ̀ni ọjọ́ on the twenty nine ni wọ́n ní wọ́n á ṣe àṣekágbá ìsìnkú arábìnrin yìí hmm. eh, bàbá wa King Sunny Adé wọ́n ti sọ eh, pẹ̀láṣẹ̀ lọ́rin lódùmarè àṣírí ààbò hmm. ọmọ tó fi sílẹ̀ ọlọ́run adáàbòbò ọkọ̀ tó fi sílẹ̀ náà ọlọ́run àdáàbòbò ẹ kàdélé agbára wọn ta fẹ́ pẹ̀kẹ́lì ẹ pẹ̀tẹ̀pẹ́tẹ́ tanu lábàtà ẹni bá sì tàbá kó foríjì wá òye àlejò wa ti wà nílé agbára àjọ máa kọ́ wọ́rìn wọlé ni bàbá wa olùṣọ́ àgùntàn ni wọn ẹ jẹ́ kí wọ́n fẹ́ràn ara wọn sọ táwọn bá ti dárúkọ ọmọ yẹn jẹ́ màá màá kí tiẹ̀ wọn á sọ bọ́n ṣe jẹ́ ní kókó ẹ kàdélé agbára káṣàlàyé ṣe ń tẹ̀síwájú ẹ má bá wa bọ̀.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 àlejò mi wọ́n ti darapọ̀ mọ́ mi nílẹ̀ àgọ́dọ̀ níbí báyìí kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni pé ọ̀rọ̀ nípa ẹ̀sìn ṣé ìbùkún ni àbí ègún tàbá máa sọ lórílẹ̀‐èdè nàìjíríà lónìí lọ́lọ́kun òjọ̀kun ẹ̀yà ló ń sọ títí ẹ̀ gẹ́gẹ́ bí ta fi kíra wọlé ńgbà tá a bẹ̀rẹ̀ èdè mẹ́ta ẹ̀sìn mẹ́ta ló dàbí pé àwọn èèyàn mú lọ́kùnkúndùn lórílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n méjì òun ló gbégbá orókè jù níbẹ̀ eléyìí la ní pé ká pẹ̀kẹ́ lu ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ní àkókò tá a wà yìí orílẹ̀-èdè nàìjíríà ó máa pé sixty one ẹ̀ pàtàkì ní ẹ̀sìn jẹ́ bàbá wa ẹ bá wa kí ara lé kẹ̀dárúkọ yín fún orúkọ yín fún wọn lẹ́kùnrẹ́rẹ́. mo kí gbogbo ẹ̀yin ará lé mo kí yín dáadáa orúkọ mi ní adébáyọ̀ akíntúndé tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ẹ̀rí tóbi worldwide ẹ̀rí tóbi worldwide ẹ̀ bàbá ọ̀fìn kankan pamọ́ superintendent apostle Adébáyọ̀ eh, bẹ́ẹ̀ni eh, wọ́n ní bóyá bàbá ò fẹ́ ọfẹ sọpọn gbéraga <laughs> wọ́n yẹ fìyẹn pamọ́ ẹ eh, bàbá ẹ ṣé púpọ̀ ẹ kú ọ̀rọ̀ ètò ìlú ẹ lórí bẹ́ẹ̀ ni lórí nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò ní ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àní pé ẹ̀sìn ìpè ìbùkún ni àbí ó jẹ́ rere fún wa. Ah, ẹ̀sìn jẹ́ ohun tó ṣe pàtàkì tó sì jẹ́ kókó bí a ti máa ń ṣe ń ṣe ẹ̀sìn ní ayé àtijọ́ àwọn baba ńlá wa ṣe ẹ̀sìn wọ́n sì rí ìtumọ̀ ẹ̀sìn ṣùgbọ́n ní òde òní wọ́n ti ń yí ẹ̀sìn padà sí ẹ̀sìn hmm. ẹ̀sìn ò dàbí ẹ̀sìn mọ́ hmm. ẹ̀sìn ti ń di ẹ̀sìn ṣùgbọ́n ọlọ́run nìkan ló lè gba àkóso láàrin yẹn nítorí wípé gbogbo ènìyàn ló mọ̀ mùsùlùmí christianity gbogbo wa onígbàgbọ́ gbogbo wa la mọ̀ ẹ̀sìn àbáláyé a mọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà nígbà tí a bá ń ṣe ẹ̀sìn a máa ń ṣe ẹ̀sìn tọkàntọkàn kì í wọ aago nígbà kan sà màmá olótú mi bẹ́ẹ̀ ni mà a kì í wọ aago. pé gbà wo ni a máa bẹ̀rẹ̀ àgbà wo la fẹ́ parí. àbí gbà wo la ó parí a kì í bẹ̀rẹ̀ a máa wò a máa ṣe ẹ̀sìn yẹn di ìgbà tí olúwa tó bá tú wa sílẹ̀ mm-hmm. bẹ́ẹ̀ la ṣe máa ń ṣẹ̀sìn gbà kan ẹ̀sìn gbà kan wọ́n yí ẹ̀sìn padà nígbà tí àwọn ẹgbẹ́ mímọ́ ti kérúbù àṣíràfò a máa ń ṣe irú ìṣòro tá a máa ń ṣe ní Friday these days látijọ́ ọjọ́ Saturday la máa ń ṣe. ẹ ṣe níjọ́ Saturday jọ́ Sunday. ìṣọ́ Saturday mọ́ Sunday ni nígbà tó sì yá wọ́n ní ayé yí padà olótú ẹ gbọ́ mi. bẹ́ẹ̀ni. wọ́n ní ayé yí padà ayé tó wá yí padà yẹn àwa di ẹni tí ń ṣe níjọ́ Friday wọ́n ló ń pa Sunday lára ẹ wá wo ìpìlẹ̀ tá a ti fi lélẹ̀ a ti yí kò lórí ẹ. Hmm. ọ̀rẹ́ àwọn kérúbù kan tí mo gbọ́ ni pé ìpìlẹ̀ ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ lẹ́yìn tí bàbá aládùúrà ń tọ́ kẹ̀dá máa ṣe rò pé ó yẹ kúrò níbẹ̀ ó dúró lé rìstà pátá kérubù kérubù ẹ̀yọ sẹ́ráfù ẹ̀yọ àfipínlẹ̀ lélẹ̀ lórí òtítọ́ àfipínlẹ̀ lélẹ̀ lórí òtítọ́. ẹ yá ká wò bá kérubù lẹ sọ yìí gbogbo onígbàgbọ́ pátápátá nípa ọ̀rọ̀ ẹ̀sìn a ní pé ṣe rere ló jẹ́ sí ni ló já sí ni àbí ó nípalára fún wa ọ̀jọ̀gbọ́n kan sọ láti ilẹ̀ àwọn aláwọ̀ funfun lọ́run nígbà kan ó ní pé àwọn aláwọ̀ dúdú ẹ̀sìn tí wọ́n wá mú fún wa a rò pé àwa là ń ṣe ju àwọn tí wọ́n mú wa ipe ẹ̀sìn tiwa àti yẹ̀bá fún àṣemọ́ gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe sílẹ̀ fún wa ń sìn orí ètò Ká Sálàyé la wà ẹni pé tẹ́lẹ̀ ìṣòro sátidé sí sunday ni wọ́n máa ń ṣe ìtàn yìí sí friday báyìí tábàdà tó fẹ́ wọnú bíbélì náà wọ́n ní sabbath day saturday ni nígbà tó yá ó di sabbath day lẹ́yìn tí jésù jíǹde ó di sunday kí wọ́n ló fi sọ pé ìṣòro tẹ̀ ń ṣe hmm. ó ń pa ọjọ́ ìsinmi lára ìyẹn ọjọ́ sunday tẹ́ ń ṣe hmm. kí ni ìdí tẹ́ fi rò pàtàkì tẹ́ fi rò pé ó ń pa lára ṣé nípa ọ̀rọ̀ pé ọ̀rẹ́ dídá o àbí ìmúra aṣọ wíwọ̀ àbí kan lẹ́fi rò pé ó ń pa lára tó ní kì í ṣe kérúbù nìkan ni ó gbé ìṣòro kúrò ní sátidé sí sunday. ẹ ṣe olótú mo kì í ẹ kú ọgbọ́n ṣe rí ẹ̀sìn tá à ń sọ yìí ìdí tí wọ́n fi ló ń pa sunday lára nígbà tí àwọn èèyàn bá ṣe ìṣòro tán níjọ́ sátọ̀dé mọ́jú sunday mọ́jú sunday tí wọ́n parí ẹ̀ báyà aago márùn-ún sí mẹ́fà ni wọ́n parí ẹ̀ ẹlòmíì tún lè ṣe di seven tí wọ́n parí ẹ̀. gẹ́gẹ́ bí olùṣọ́ èèyàn fẹ́ rí wọn fún kánsẹ́lì. nígbà tí wọ́n bá ti wá tún wá àkókò tí ẹ yẹ kí àwọn ènìyàn lọ sílé wọn ò tí ì lọ so wọn á tún wá sọ pé ṣé káwọn ó jókòó láti ṣe iṣẹ́ ìsìn ọ̀pọ̀ ènìyàn ò ní lè bá wọn ṣèsìn Sunday yẹn mọ́ wọn ò lọ sílé láti lọ ṣe kíni láti lọ tọ́jú ilé ìdí nìyẹn tí wọ́n sọ pé ó ń pa wọn ń pa Sunday lára pa Sunday lára ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí orin tí mo kọ lẹ́ẹ̀kan yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá nítorí wípé gbogbo nǹkan ó wà lábẹ́ ètò ọ̀dà náà ọ̀rọ̀ ẹ̀sìn kan ni à ń fẹnubà a fẹ́ kó ẹ̀sìn lápapọ̀ báyìí ìpalára tó ní pàápàá jù lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí nǹkan tí arákùnrin yìí sọ aláwọ̀ funfun sọ tó ní pé a gba ẹ̀sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì ju bí àwọn tí wọ́n wá fún wa tí wọ́n mú a gbà jù wọ́n lọ ní ìtàn tábàdàn fẹ́ wò náà nípa ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ààbò nígbà tó ń gbọ́ àwọn tó ń ṣagbátẹrù ọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ ẹ̀sìn náà ni wọ́n fi ṣe ṣé wọ́n fi tẹ́ pẹpẹ síwájú. ẹ ṣe olóòtú mo tún kí yín lẹ́ẹ̀kan sí i ṣe rí àgbà ẹ̀sìn yẹn ju àwọn tó fi fún wa lọ lótìtọ́ nítorí pé nígbà tí wọ́n mú ẹ̀sìn wá tá a bẹ̀rẹ̀ sí tẹ́ báwo ń gbà yẹn Pentecostal ni tani odin day church before Kerubu started. àgbà ló ti tọ́ gẹ́gẹ́ bí bí ó ti yọ ẹ̀ à ń ṣe nítorí pé a rí wípé n tí a fi lè dùn ọlọ́run nínú ni. ní ẹ̀sìn bẹ́ẹ̀ni ẹ̀sìn kìrìsìtẹ́nì àbí mùsùlùmí ẹ̀sìn tìbílẹ̀ wa ń kọ́ títí wa ń kọ́. mo ń bọ̀ màmá ṣe rí ẹ̀sìn ti mùsùlùmí the same thing ni àwọn mùsùlùmí náà wà wákàtí márùn-ún wọn ó máa ń pé débi wípé tí wọ́n bá fẹ́ wu ìwà ìka ní ìgbà àtijọ́ ni kì í ṣe ń sìn wọ́n á wò pé ah ọlọ́run ò nífẹ̀ẹ́ sí táwọn fẹ́ ṣe wọn ní lè ṣe ṣé wá rí ẹ̀sìn àbáláyé wa ẹ̀sìn tiwantiwa kò sí létí wọn ti ní òòṣà ní gbogbo àgbáyé yìí ìkòsí kan tí ò jáde nídìílé olóòṣà ṣùgbọ́n nígbà tí ẹ̀sìn yìí ti ẹ̀sìn yìí ti wáyé a ti pa gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn tì ń tá a wá ń sọ ni gẹ́gẹ́ bí májẹ̀mú láéláé gbogbo nǹkan ló wà nù májẹ̀mú láéláé. bí ojú fún ojú. bẹ́ẹ̀ ni. ẹ bá fún mi lóògùn máa dá ẹ bá jẹ fún mi lóògùn máa dá. Ah, <laughs> ó wà bẹ́ẹ̀ màmá <laughs> olóòtú ó wà bẹ́ẹ̀ sẹ́rí <laughs> tí a bá wa a ní májẹ̀mú láéláé olúwa ní wọn gbọ́dọ̀ ṣe nǹkan báyìí bẹ̀tí inú májẹ̀mú ńláńlá everything are there gbogbo nǹkan wà náà ẹ̀ tí ẹ bá wo àwọn pásítọ̀ wa nowadays wọ́n lè lo májẹ̀mú láíláí to preach láti fi sọ̀rọ̀ fún. kí ló dé tàn fi lè lò ó. Ah, ah, ṣe lè mú ẹyọ kan náà mọ́jẹ̀mú láíláí fún àpẹẹrẹ sí ìwọ kò gbọdọ̀ ṣe ojú kòkòrò sí tí ò ń ṣe tiẹ̀ eh, eh, ìwọ kò gbọdọ̀ jalè. bẹ́ẹ̀ ni nínú òfin mẹ́wàá mhm. nínú gbogbo òfin mẹ́wàá tí a ń sọ yìí kò sí ẹni tí ò ṣe kí ni tí ò kọlu òfin yẹn mi ì tí ì rí ẹni tó máa ní mo mọ́ mi ò kọlu òfin yẹn olóòtú ẹ ń gbọ́ mi kò sí ẹni tí ò kọlu òfin yẹn tí ẹ bá wo inú ìwé exodus twelve téèyàn bá ka exodus twelve a rí a lot of things nínú ẹ̀ wọ́n sọ nípa àpótí májẹ̀mú olúwa tẹ́ bá wọnú. ní àpótí ẹ̀rí. bẹ́ẹ̀ ni mà tẹ́ bá wọnú first samuel five four the same thing wọ́n ló ṣáájú àwọn ọmọ kíni o oh, àwọn àwọn eh, israeli àwọn ebéèrú ẹ wo bó ṣe bí ìrìn àjò yẹn ṣe wà tí ẹ bá lọ sọ́dọ̀ pásítọ̀ kan nísìnyí ó lè sọ pé mi ìmọ̀ tó ń pè ní àpótí májẹ̀mú olúwa. Hmm nítorí pé ẹ̀jẹ̀ Jésù ti oore ọ̀fẹ́ ti bò mọ́lẹ̀ yóò dára fún yín mm. a ní pé Jésù ti kú fún wa. torí náà ẹ ká pàátì. nígbà tí Jésù Olúwa gan sọ pé òun ò wá. láti pa òfin rẹ ṣùgbọ́n kò ṣe pé òun gbọ́dọ̀ ti fi kú fún ọ láti mú ṣẹ. láti mú ṣẹ ẹ ká wá wò báyìí ní rere àti ní búburú tá bá fẹ́ wò lórílẹ̀ Nàìjíríà lẹ́nu pẹ̀lú bó ṣe ń lọ mm. bọ́ lọ́wọ́ báyìí ṣáfẹ́ sọ pé ẹ̀sìn tá a gbà kò ṣe wá láǹfààní ah ẹ̀sìn tá a gbà ó ṣe wá láǹfààní a ti yí padà kúrò nínú ẹ̀sìn ni màmá olóòtú a ti yí padà kúrò nínú ẹ̀sìn a ò sí ẹ̀sìn bíi tàtijọ́. bíi tàtijọ́ àwọn olórí wa wọ́n wà nílé ìjọsìn bóyá ti mùsùlùmí ni o àbí ti kìrìsìtẹ́nì ni gbogbo àdáríwá pátápátá gbogbo náà náà ń gbọ́ wàásù ó tẹ̀ tí wàá ṣe ń sìn orí ẹ̀rọ ayélujára èyí tí ò bá lè wá lè jọsìn. ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí ló jẹ́ gẹ́gẹ́ bí apostle ọ̀pọ̀lọpọ̀ àwọn adarí bí ò jẹ́ kan bí ò jẹ́ méjì nílé ìjọsìn yóò ṣeé ṣe kíkan ti àbí méjì kó wà lábẹ́ ẹ̀kan jẹ́ àgùntàn yín nílẹ̀ pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí hmm. ariwo táwọn èèyàn ń pa gbogbo ìgbà lórí ọ̀rọ̀ àlàáfíà àbí ìwà ìjẹbánu ṣé wọn gbọ́ àbí wọn wú níwà ni àbẹ́yìn lẹ̀ sọ fún wọn. ẹ ṣe olóòtú àwa Yorùbá máa ń pa òwe kan mà wọ́n ní ajá tó bá máa sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ gẹ́gẹ́ bí òwe àwa Yorùbá sẹ́rí kì í ṣe wípé wọn kì í gbọ́ wàásù wọ́n gbọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run tòótọ́ sì wà lórílẹ̀ tí wọ́n sì ń sọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ń jẹ́ kí wọ́n mọ̀ ṣùgbọ́n màmá màmá mi ọwọ́ ti kú fún ẹ̀ṣẹ̀ olótú ẹ̀jẹ̀ tí ó ti sàn. lórílẹ̀‐èdè. lórílẹ̀‐èdè tí ẹ bá wò ó ní àtijọ́ mo tẹ̀ máa ń sọ mi gbọ́ pé wọ́n jiyàn gbérí mi gbọ́ pé ìwọ tó fẹ́ pa èèyàn látijọ́ ẹ̀rù ọlọ́run máa kọ́kọ́ bá pé ẹ ẹ̀jẹ̀ ni mo fẹ́ ta sílẹ̀ yìí ṣùgbọ́n ní ayé òde òní olóòtú kò ní ìtumọ̀ mọ́. ṣé wàá túmọ̀ sí pé àwọn èrò lọ ilé ìjọsìn wọn ní báyìí. wọ́n lọ ilé ìjọsìn àbí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. wọ́n ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nígbà tí wọ́n bá sẹ́rí àfi kí ọlọ́run kó fúnra ẹ̀ kó dáríjì gbogbo ènìyàn ọlọ́run ló lè dáríjì àti prophet prophetess apostle eh, imam àwọn abalist. olúwo àwọn àǹkó àti àwọn gbogbo àwọn apostol gbogbo àwọn bíṣọ̀bù pásítọ̀ àfi kí ọlọ́run kó dáríjì gbogbo ènìyàn nítorí pé iṣẹ́ ọwọ́ àwọn ènìyàn ò mọ́ mo gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu jọ́ mẹ́ta yìí màmá wa kan tí wọ́n ń pè ní Abíọ́lá Esther ìgbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn àánú ṣòṣe mi púpọ̀ nítorí pé tí mo gbọ́ tó bá jẹ́ wípé mo ní àǹfààní láti bá màmá wa yẹn sọ̀rọ̀ ìbá bẹ́tà màmá olótú mi. ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ yàrá lé wọn ni pé oníwàásù tó tọ́ sí wà adarí ẹ̀sìn tó tọ́ sí wà pé ṣùgbọ́n àwọn àgùntàn lórí àyè pé wọ́n ti ṣe ti wọ́n ti ṣe ti ọwọ́ wọn tinú wọn eh, wọ́n ní pé ọ̀tọ̀ ní ká bá ní sọ̀rọ̀ kó gbọ́ ọ̀tọ̀ ní kí a bá ní sọ̀rọ̀ kó má gbọ́ àbí ìkọ́gbà àkọ́gbà ó tún wà eh, nílò túmọ̀ sí pé gbàdá sọ pé bàbá mi ní olúwa bàbá mi nínú olúwa bàbá nínú olúwa máa sọ tiẹ̀ ẹ̀yin tẹ́ wá jẹ́ ọmọ bàbá nínú olúwa ǹjẹ́ wá gbọ́ nǹkan tí bàbá ń sọ àti pàápàá jùlọ ẹbí yìí ó lè má jẹ́ lára ọmọ nìkan la ti ń rí ó ṣeé ṣe káyìí lára àwọn bàbá náà àti ìyá nínú olúwa gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ẹgbẹ́nubà ní ìtànsọ yìí ẹ ayò nígbà lórí ìyẹn nàbá ní ká tàn mọ́lẹ̀ sí <laughs> i fáwọn èèyàn ìtọ́jú àmì wípé ọ̀pọ̀lọpọ̀ náà ló gbọ́ nǹkan tí màmá yìí sọ ṣùgbọ́n yẹn kọ́ nìkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí lórí ètò Ká Sálàyé ó lẹ́sìn wà ẹ ó dàbí wípé ẹ gbádùn nǹkan tí bàbá wa sọ fún ìgbà àkọ́kọ́ èmi gbọ́ wípé ìṣòòru tẹ́lẹ̀ sátidé sí sunday ni káṣàlàyé la pè ohun ọ̀tún là ń kẹ́kọ̀ọ́ lórí ètò ní gbogbogbà èmi gbọ́ nígbà àkọ́kọ́ lórí ètò látẹnu bàbá wa superintendent apostle eh, adébáyọ̀ ẹ ṣé púpọ̀ ká tẹ̀síwájú báyìí lórí ọ̀rọ̀ eh, rere àti búburú tó wà nínú ẹ̀ ẹ ṣe máa gbà wá nímọ̀ràn bá ṣe máa padà sí ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n ká kọ́ tẹ̀síwájú kí n kọ́ béèrè béèrè báyìí náà pé lónìí yìí tá a bá wò pẹ̀lú bó ṣe ń lọ oríṣiríṣi ọ̀rọ̀ ló ń jáde pàápàá jùlọ nípa ẹ̀rọ ayélujára tí à ń gbé kiri àti gbọ́ olùṣọ́ àgùntàn èyí tó jẹ́ pé ó bọ́ ọmọ ọjọ́ sùn yàtọ̀ sí pé bọ́ ọmọ ọjọ́ kéékèèké sùn ó bá ìyàwó ilé gan sùn. Hmm. ní ìgbà ní ìgbà àkọ́kọ́ tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà táwa ìgbọ́njú irú bàbá mi ń sìn ẹlẹ́sìn gidi ni kó tó di pé wọ́n jáde láyé olóbìnrin púpọ̀ ni wọ́n ní ìhà wo ni ẹ fẹ́ sọ pàápàá jùlọ ní ìyàwó tá à ń sọ ń sìn ìpè àwọn olùṣọ́ àgùntàn wọn fẹ́ yàwó méjì ẹyọ kan náà fẹ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọmọ ọjọ́ ni wọ́n ti tó yẹ pé ọkọ mi gan kò tiẹ̀ fẹ́ gbọ́ pé ìyàwó ń lọ ṣọ́ọ̀ṣì ìṣòro náà náà fi ń bojú tó wá ní pé báyìí ni báyìí ara rere àti búburú tó wà nínú ǹjẹ́ ẹ lè tan ìmọ́lẹ̀ sí àárín àdẹnikẹ́ni lẹ́jọ́ kákan tan ìmọ́lẹ̀ sí torí àwọn tó sọ pé àwòyàwó àwọn gbọ́dọ̀ dé ṣọ́ọ̀ṣì mọ́ ẹlòmíì gan jọ́ọ̀chì ti gba ọkọ lọ́wọ́ ìyàwó mi tíyàwó ti wà ní kólóbó. ẹ ṣe olótú mi mi ò ní wá yín tì màmá ṣe rí ìbéèrè tẹ bí mi inú mi dùn láti dá yín lóhùn gan dáradára ṣe rí òtítọ́ bóyá o jẹ́ alàgbà nínú ìjọ ọlọ́run àbí o jẹ́ pásítọ̀ nínú ìjọ ọlọ́run nǹkan tó jẹ́ pàtàkì wípé ènìyàn fẹ́ ọmọ ìjọ ẹ jẹ́ kí n sọ kínní kan fún yín ọmọ ìjọ mi lójú kòkòrò. onílé ní sọ́wọ́ àlejò náà ní sẹ́rù nígbà mm. ọmọjọ náà lójú kòkòrò ló máa ń sọ pé eh, dádì o dádì o ó ti mọ̀ pé wọ́n ń bá nǹkan míì bọ̀. Mm. káwọn kí olùṣọ́àgùtàn púpọ̀ ní tàìsọ ìsìn. Ah, ah, ó nídìí mọ́mí wa olùtúmi olùtùnú mm, eh, atọ́kùn atọ́kùn mi mm-hmm. ó ní ó ní bí ènìyàn ṣe lè ṣe. pẹ̀lẹ́ lákọ ó labo ó labo bí ènìyàn ìwọ tó ní nǹkan kan lọ́kàn o lè sọ wípé o máa máa bá olùṣọ́ àgùntàn lájọṣepọ̀ bí olùṣọ́ àgùntàn bá tiẹ̀ pè ọ́ wàá yẹ̀yẹ́ ẹ̀ hmm. tó bá yẹ̀yẹ́ tó bá ní àmì ẹni àmì òróró lòun àwọn áńgẹ́lì tó ń bá ń rìn tó ń bá fi sọ nǹkan báyìí sí i. olùtọ́kùn áńgẹ́lì kan ò sọ bẹ́ẹ̀ áńgẹ́lì kan ò sọ bẹ́ẹ̀ áńgẹ́lì ọlọ́run kò sí níbi ìdọ̀tí ìdọ̀tí nìyẹn màmá olùtọ́kùn sẹ́rí tí bíbélì náà sọ fún wa tó bá jẹ́ wípé ìyàwó tó ń fẹ́ sílé kò fẹ́ jẹ́ kó mọ tó fẹ́ ṣe ní pé láti mú ẹ ṣe àgbèrè fẹ́ lòmíì. Hmm. ibi táwọn bọ́dọ̀ bọ̀ gan nìyẹn wọ́n ní pé àyè wà fún olùṣọ́ láti fẹ́yàwó mìíràn tí ìyàwó tó fẹ́ sílé bá fẹ́ tọwọ́ ẹ̀bẹ̀ṣẹ̀ láti máa ṣàgbèrè ẹ ṣáwò. tó bá fẹ́ lòmíì nítorí wípé bíbélì náà ti sọ ó ní tó bá jẹ́ pé ojú ọ̀tún ẹ̀ ló fẹ́ mú ẹ kọsẹ̀ yọ sọnù lọ ní ààbò ara kó lọ ní àlàáfíà ju pé kó pé kó lọ. Hmm. nítorí wípé bí obìnrin rẹ bá ń ṣe àgbèrè tó sì rí pé ó ń ṣe àgbèrè tí ó sì bá ìlànà rẹ mu. kò fi sílẹ̀. fi sílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. kò lọ fẹ́ lòmíì. fẹ́ lòmíì. ẹni tó o máa fẹ́ yẹn jẹ́ kó mọrú tí ẹni ti lè ṣe tẹ́lẹ̀ tó fi fẹ́. tó o bá ti ṣe bẹ́ẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ o. kò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀. ṣùgbọ́n ìyàwó ilé rẹ dára sí ọ. ó wá ń ṣe lè màmá olùtọ́ olù atọ́kùn mi ṣe rí agbára tí ń bẹ lára rẹ̀ gan yóò mọ̀ lọ hmm. ẹni tó ti sọ pé olúwa wípé adẹni pé ó dàbí ní pé. ojú ẹ̀mí ẹ̀ á máa wo báyìí báyìí. a sọ pé ó dàbí ẹni tó bá ń sọ pé ó dàbí olùtọ́kùn mi ẹni ah, ó dàbí ẹ̀bàlẹ̀jẹ̀ lálẹ́ àná. ìyẹn ó dẹ̀ àdá bẹ́ẹ̀ tó bá sọ tó bá déwájú olùṣọ́àgùn kò tẹ́lẹ̀ kó dàbí ẹ̀yà ti mọ̀ pé kò sí ah, nǹkan kan bẹ́ẹ̀ mọ́. bàbá mi kan ló wà hmm. ọ̀rọ̀ ń bẹ́ẹ̀lẹ̀ àjàmọ̀lá títí lóye ni bàbá wa yìí. a ní tó bá lọ sí ọ̀dọ̀ wòlíì ọ̀dọ̀ àfáà tó bá sọ ọ̀rọ̀ mẹ́wàá fún ọ nínú mẹ́wàá wá yẹn tí ìkan ò tí ìjẹ kan tó jẹ kankan tí ọ̀rọ̀ mọ́ nkankan tí ọ̀rọ̀ mọ́ kankan tó tiẹ̀ bá wá ó ní filẹ̀ kì í ṣe wòlíì kì í sì ṣàfà àwọn tí ikú pè ní nítorí pé oríṣiríṣi ìpè ló wà àwọn kan wà ikú pè wọ́n. tẹ̀wọ̀n àwọn yàtọ̀ sẹ́ni tó rí flash ọlọ́run. àwọn bẹ́ẹ̀ ni ó yàtọ̀ sọ ní flash. ẹ sẹ́ni tó rí ẹni tó nípè. tẹ́ bá wò ó ní òde òní mi fẹ́ sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn oríṣiríṣi ìpè ló wà tó bá jẹ́ pé mo ń lọ sórí ìpè. àjọ mi àfi ẹgbẹ́ àjọ mi àwa náà mọ̀ pé oríṣiríṣi ìpè kẹ́bẹ̀ yẹn sọ yìí ló wà ṣùgbọ́n àwa wẹ́yẹ pé lóríṣiríṣi ìsìn àbóyá ká fi síjọ́ mi tẹ̀ máa tún wá ṣàlàyé fún wa lórí ìyẹn ẹ bàbá làpò tán torí pọ́n nípa àrí ọjọ́ musolókùn ẹ ẹ á dà pé ẹ ń gbé ẹ fi ìpalára àtàǹfààní tó wà ń bẹ̀ ẹ ti ẹ fi ṣàlàyé fún wa àwa fẹ́ kí fún àwọn tó ń wò wá ní tó ẹ pé bó ṣe ń wò wá ó ti pinnu lọ́kàn pé mi ì lọ ṣọ́ọ̀ṣì mọ́ mi ì lọ mọ́ṣáláṣí mọ́ mo fẹ́ padà sí ẹ̀sìn àbáláyé àwọn ò wà ẹlòmíì kì í sọ pé máa kọ́ ọmọ ọlọ́kùn sí tó kàn mí èmi ò ní lọ àìsàn sọ pé ọlọ́run ló máa dá láàrin mi àti ẹ o ṣe báyìí o ṣe báyìí ẹ ṣe pásítọ̀ yín ló sọ bẹ́ẹ̀ fún yín àbí àáfà yín ló sọ bẹ́ẹ̀ fún yín ẹlòmíì fẹ́ ní ẹ bá ẹ bá sọ ní kómọ́nkóbó rere tó máa mú kí ọkàn àwọn ẹni yìí kó yí padà láti tẹ̀síwájú láti máa sin ọlọ́run ẹ ṣe olótú ṣe rí tí n bá wo tó lè ṣe ìdílé láǹfààní kí ọkọ àtìyàwó kan máa jọ ṣẹ̀sìn papọ̀. kan jọ jọ́sìn nílé ìjọsìn kan náà nílé ìjọsìn kan náà kọ́dẹ̀ yóò máa ṣe irú ẹ̀sìn kan náà kí ṣe pé mùsùlùmí ọkọ mi ń lọ mọ́ṣáláṣí ìyàwó ń lọ. ìyẹn lè wà ìgbẹ̀tìkẹ́jọ jẹ́ ẹ̀sìn kan tó bá jẹ́ ẹ̀sìn kan náà àwọn méjèèjì tájọ lọ tájọ ṣe kò ní sí irú wípé mi ò fẹ́ ọmọ rere tó wà ń bẹ ni pé tán bá lè ṣẹ̀sìn kan yìí kò sí tí ọkọ béèrè tí kò ní rí kò sí tí ìyàwó béèrè tí kò ìdílé yẹn dẹ̀ máa jẹ́ ìdílé aláyọ̀ títí ayérayé ni nítorí pé ẹ̀sìn tán bá sì yẹn iná lọmọ yẹn máa tẹ̀lé ó ní nígbà bá ti lé foundation. tẹ́lẹ̀ pẹ̀ kan lóko bẹ́ẹ̀ni kékeré la ti máa ń pẹ̀kọ́ olóko tó bá dàgbà owó ò nílé ká ẹ̀wọ́ ni ẹ̀kọ́ kásìkò àti ìwà pẹ̀kẹ́ kékeré kó tó di pé máa di gé araba. bẹ́ẹ̀ni tẹ ẹ bá ti mú ọmọ sínú ìlànà yìí ìlànà yẹn náà lọmọ máa tẹ̀lé ẹ wo ọmọ máa máa wo àwòkọ́ṣe ìyá àti bàbá pé bàbá mi àti ìyá mi jẹ́ ẹlẹ́sìn tó dára èmi náà sì jẹ́ ẹlẹ́sìn ni mo jáde ní ìdílé ẹlẹ́sìn tó dára ẹ lè rírú ọ̀ràn ọmọ bẹ́ẹ̀ kan hùwàkùwà bẹ́ẹ̀ náà ni olùṣọ́ àgùntàn tó bá ń ṣe yánmayànma bẹ́ẹ̀ náà lọ́mọ ẹ̀ náà máa tẹ̀lé ìrìn àjò tí bàbá mi ń rìn nìyí ọmọ náà gbẹ́sẹ̀ lé sẹ́rí oore tó wà ń ni wípé ká jẹ́ kí a fi àwọn ọmọ wa mọ̀nà ẹ̀yin olù ẹ̀yin tẹ́ ń wò mí nílé ìmọ̀ràn mi tí mo lè sọ fún yín láti jẹ́ kí gbogbo ẹ̀ kó dáa ni wípé tí ìyàwó mi máa lọ ṣọ́ọ̀ṣì mọ́ máa kọ́ mo lọ ẹ má jẹ́ ó wáyé yìí àmọ́ nǹkan kan lọ́lọ́run máa fi ṣe sábàbí fún wa tí èmi àti ẹ̀yin àti wọ́n tó ń wò mí nílé tí wàá fi ní àǹfààní pé oore kan wà nílé ọlọ́run ju inú ilé lọ. Hmm. ògo ń bẹ́ńbẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ọlá ń bẹ́ńbẹ̀ ṣùgbọ́n tó bá lọ síbi tí ọlọ́run ti pe olùṣọ́ yẹn gangan ni. Hmm. nítorí pé ìwọ fúnra ara rẹ ò mọrú ìṣẹ̀dá tó bá wá sáyé o sì gbogbo wa lè nìyàn ọlọ́run kò sí ènìyàn èṣù ṣùgbọ́n èmi á kọ́ wa ní pé ẹ jẹ́ ká súnmọ́ ọlọ́run dáadáa àkókò ìsúnmọ́ ọlọ́run ńlá wà yìí. bẹ́ẹ̀ ni a ní ká súnmọ́ ọlọ́run ẹlẹ́dàá rẹ a ní kẹ́kọ̀ọ́ ọlọ́run ẹlẹ́dàá rẹ ní ìgbà èwe rẹ ẹ ò bá ti hundred years èwe ló ṣì wà lọ́wọ́ ọlọ́run wọ́n ní pé ọgbẹ̀rún ọdún ọjọ́ kan níwájú olúwa ẹ kò sígbà tá a lè ta fẹ́ pé kí ọlọ́run tó lè dá wa lóhùn bàbá wa dúpẹ́ kó òun látàárọ̀ tá a pè ní tẹ̀ jẹ́ wa lórí ọ̀rọ̀ gbogbo oríṣiríṣi pè a sì máa gbé wá sórí ètò láti wá ṣàlàyé fáwọn ènìyàn nítorí ká ṣàlàyé ni kó lè yé àwọn ènìyàn ẹ̀kọ́ òun lẹ́yìn ti kọ́ lórí ètò lénìí ìyẹn lórí ká ṣàlàyé tí ọjọ́ Friday ẹ̀kọ́ wo lẹ ti kọ́ èmi ti kẹ́kọ̀ọ́ kan mo ti rí kan mo dání gbogbo ìgbà ni máa kún kẹ́kọ̀ọ́ láti ara àwọn àlejò wa bàbá lẹ́ẹ̀kan sí akin púpọ̀ ẹ kú ohun àjíǹde ara máa jẹ́ more grace more anointing ẹ má jìnnà sí wa èmi ní jù báyìí lórí ètò Ká Sálàyé ti ọjọ́ Friday lónìí yìí ẹ má gbàgbé independent wa la ìwà ní tó bá máa di next week Friday a máa ṣe àjọyọ̀ Nigeria at sixty one Hmm. ìbéèrè wa ó ṣì wà lórí afẹ́fẹ́ a tún máa pè fún yín kẹ́ ẹ fi ìdáhùn yín ṣọwọ́ sí nọ́mbà tá a ti ń pè tẹ́lẹ̀ náà ni ìbéèrè wa ò lélẹ̀ ẹ jẹ́ kí n tún pè fún yín lẹ́ẹ̀kan sí i wọ́n ní pé ẹ dárúkọ ológun méjì nínú àwọn ológun tó dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ alágbádá lákọ̀ọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn tó yìí ń fi ìdáhùn ṣọwọ́ ń gbé gbára wọn bóyá àwọn mẹ́wàá náà dìtẹ̀ gba ìjọba nígbà àkọ́kọ́ eh, bóyá nígbà tí lẹ́yìn ìjọba alágbádá là ń sọ lẹ́yìn tá a gbòmìnira àkọ́kọ́ bóyá mẹ́wàá ni wọ́n ẹ wá dárúkọ méjì péré nínú wọn tó dìtẹ̀ gba ìjọba lọ́wọ́ ìjọba alágbádá ìjọba tiwantiwa ní ìgbà àkọ́kọ́ lórílẹ̀‐èdè nàìjíríà ó yà lẹ́nu pé nǹkan tó ń fi ìbéèrè ṣọwọ́ ti ìgbà eh, ṣàgàrí àti 1979 ọ̀pọ̀lọpọ̀ ń dárúkọ tí ó dàbí pé àwọn tó jẹ lẹ́yìn tí àwọn Ṣàgàrí wọlé àwọn tó gba ìjọba lọ́wọ́ wọn bóyá àdìtọ́ fi ń sọ bẹ́ẹ̀ ni pé adarí wa ààrẹ wa lórílẹ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí òun ló wà lára wọn nígbà náà bóyá iná fi ń dárúkọ bẹ́ẹ̀ ẹ má gbàgbé lẹ́ẹ̀kan sí pé ẹ lọ sí orí ẹ̀rọ alátagbà wa Facebook wa wà ń bẹ yẹn Kaftan TV Yorùbá ó wà lórí Facebook ẹ lè fi ìdáhùn yín ṣọwọ́ sí Bákàrẹ̀ Adéjọkẹ́ Julian ní Instagram tàbí diamond empress ẹ lè fi ṣọwọ́ síbẹ̀ tàbí kẹ́ ẹ lọ sí Kaftan TV hashtag káṣàlàyé kẹ́ fi ìdáhùn yín ṣọwọ́ síbẹ̀ tàbí lórí nọ́mbà tá a fi hàn yín lórí ètò títí ọjọ́ ajé tá máa sọ pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a máa rí tajé ṣe bẹ́ẹ̀ ni eléyìí jẹ́ ká bá káàrẹ̀ wọn ni pé ire ayọ̀ ìdùnnú kó máa bá gbowó agbé ó dìgbà kan náà.